ètò tí ó ń kọ́ni nípa ọ̀jọ̀ kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum warahmatulahi wabarakatu. lẹ́yìn ìgbà tí a ti ṣe àlàyé nípa abala méjèèjì eléyìí tí tawhid pín sí tá a sì sọ pé abala méjì yìí òun náà ló bí oríṣi mẹ́ta eléyìí tí tawhid eléyìí tó pẹ̀ka sí eléyìí tá a mọ̀ sí tawhid rububiyya ṣíṣe ọlọ́run ọba láàṣọ nínú jíjẹ́ olúwa ká ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú àwọn ẹsẹ̀ tí ń ṣe tawhidul asma'i was sifat ká sí ọlọ́run ọba lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn orúkọ tí ń jẹ́ àti àwọn àròyìn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a ṣàlàyé káyìn lánàá òun náà ni a pè ní tawhidul qasdi wat talab eléyìí tó túmọ̀ sí tawhidul uluhiyya àbí tawhidul ibada ká sọ ọlọ́run ọba láàṣọ nínú jíjọ́sìn eléyìí ó fi hàn wá yéké ibi allahu rabbul alamin ẹlẹ́dàá gbogbo wa ó ní alḥaq ó ń lo dodo òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí kájọ́sìn fún lóun nìkan ṣoṣo láì kò fi sorogún nínú ìjọsìn ọmọ mi ìjọjẹ́ mọ̀ pé tá a bá ti lè nínú ìjọsìn tó sí Allah adi bó adi orí tó bá pèèyàn lọ́sẹ̀ bọ̀ tá pèèyàn ń kèfèrí kése kí wọ́n ń bù nǹkan tí ń ṣe ni wọ́n fi ń ròyìn rẹ̀ ó dàbí kéèyàn jẹ́ ẹni tí máa ṣàánú ẹni tí máa ràn àwọn èèyàn lọ́wọ́ tó bá ti yọ ọlọ́kan wọ́n ní bàbá aláàánú kése kí wọ́n kàn rìn wọ́n kàn yìn iṣẹ́ rẹ̀ tí ń ṣe ni wọ́n fi ń ròyìn rẹ̀ àmọ́ fẹ́yìn bá jẹ́ni tó ṣe pé yìí máa fara ní àwọn èèyàn ni tó bá rí ẹnìkan tí ń rí ṣe yóò dínà mà tó bá rí ẹnìkan tó ṣe pé gbogbo nǹkan jọra wọn fún yóò bá bẹ̀jẹ́ ẹni tí ń wá ràn lọ́wọ́ kò ní jẹ́ wọ́n ràn lọ́wọ́ wọ́n wá rí wọ́n ní bàbá kànú kí ṣe kí wọ́n bàjẹ́ ní tí ń ṣe gangan ni wọ́n fi ń ròyìn rẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá pèèyàn ní mushrik àbí wọ́n pèèyàn ní káfíìrì mushrik ọ̀sẹ̀bọ káfíìr kèfèrí aláìgbàgbọ́ kìí ṣe kí wọ́n ń bù nǹkan tó ṣe gangan ni wọ́n fi ń ròyìn rẹ̀ báwo ni òṣèjọ́sẹ̀ ẹni tó mú nǹkan tó jẹ́ tọ́lọ̀ ó gbé lọ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ìyẹn ni pé ọ̀sẹ̀ bọ ẹni tó fi nǹkan kan sorogún fọ́lọ̀ iṣẹ́ tó ṣe ni wọ́n fi ròyìn rẹ̀ bóò ní wá rí ṣé wọn náà jẹ́ ẹni tí ń gbé nǹkan kan tó jẹ́ tọ́lọ̀ lọ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ eléyìí lọ sọ ọ́ di ọ̀sẹ̀ bọ̀ bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ jáwọ́ ń bẹ̀ nítorí pé àyè ń bẹ fún ọ lónìí láti jáwọ́ ń bẹ̀ àyè ń bẹ fún ọ lónìí láti ronú pìwàdà àyè ń bẹ fún ọ lónìí láti síwọ́ kò ń bẹ̀ nítorí pé ẹni tí kò tíì kú òun ló máa ń ronú pìwàdà ẹni tí kò tíì kú ló máa ń jáwọ́ nídìí àìdá bí èèyàn bá ti ń nájà kan téèyàn sì ti pẹ́ lẹ́nu rẹ̀ téèyàn tàtàjèrè ń bẹ̀ èèyàn mú wálé ń bẹ̀ rí èyàn ọkọ àrọ bẹ ni kéèyàn tún dáwọ́lé nǹkan míì bóyá Ọlọ́run lè kọ pé kọnà wà ń bẹ náà nìwọ náà tẹkẹ nǹkan míì tó yàtọ̀ ló ń pè yìí ò gbé lọ bá nǹkan míì ìdí tó fi bọ̀ ìjọ́sẹ̀ bọ̀ yìí tó da kìí tó da kó o lè bá a wá ní ìròyìn tó dáa pé fi sí ìwọ náà bá di àtúnbí lọ́ọ́ bá di mùsùlùmí lọ́ọ́ bá dẹni ọlọ́run ẹni gidi káfíìr òun náà lẹni tí gbọ́ nítorí pé kò gbàgbọ́ pé yóò sì kò gbàgbọ́ pé yóò tẹ̀lé tiẹ̀ kò gbàgbọ́ pé yóò sọ pé apá nǹkan kan ti kọ́ pàtì wọn kàn máa fi yín rẹ́rìn ni pé ọlọ́run ọlọ́run ọba pé ń bẹ ní ó ti yẹ kó múrú àwa yìí kò mú ọ ó ń dẹ́ ọ̀nì títí tásìkò tí ó mú ọ tí ó fi tó káwá rí bàbá ńlá kú tí ó gbọ̀ ọ̀lẹ̀ akramakum Allah ẹni bá ti gbé nǹkan kan tó jẹ́ tọlọ́hún tó lọ gbé fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hún àbótí ẹ̀sà ìgbàgbọ́ sọ́lọ́hún àwọn là ń pè ní mushrik kafir ọlọ́run ẹlẹ́dàá wa ń sọ fún wa nínú suratul mu'minun nínú àyà kẹtàdínní ọgọ́fà ọlọ́run ẹlẹ́dàá wa ni wa man yad'u ma'a Allahi ilahan akhara la burhana lahu bihi wa innama hisabuhu 'inda bẹ́ẹ̀. innahu la yuflihul kafirun ọlọ́ni ẹnikẹ́ni tí ń bá ń pè nǹkan míì papọ̀ mọ́ Allah tí ń bá ń pè nǹkan míì papọ̀ mọ́ lọ́n ní nǹkan míì tó fi ṣẹgbẹ́ra fún ọlọ́n ní nǹkan míì tí ń pè lọ́lọ́run yàtọ̀ sí Allah la burhana lahu bẹ kò lè rẹ́rìí mú wa fún dídọ́gba tó ń ṣe títí láéláé ò lè rẹ́rìí mú wa wípé ẹ̀rí ń bẹ tó ní kọ́ ọmọ pé nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ pẹ́ẹ́rì ń bẹ tó ní kọ́ ọmọ sí nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ o lè rẹ́rìí mú wá pé ẹ òun ló fà á làwa náà fi jẹ́ pé à ń ṣe tá à ń ṣe yìí òpin tó lè rí wí nípa bá lọ́dọ̀ àwọn bàbá wa àwọn bàbá yín o sànàbí làwọn òpin tó lè rí wí náà ní pé abẹ́sẹ̀nsẹ̀ ń lu wa nu ìlú yín o àlùjánnà lò ọlọ́run wa ń bá wa sọ̀rọ̀ ọ wa ní nǹkan kan tí wọ́n bá lọ́dọ̀ bàbá rẹ ò ní pátì ò ní filẹ̀ nítorí tọ́lọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ń fi wá mọ̀nà ọ̀wá nítorí pé báyìí la ṣe ń lu tiwa àwọn ò lè pátì báyìí la ṣe ń lu tiwa wọ́n á sọ fún ọ pé nígbìyànjú àlìjánà o lè rẹ́rìí mú wájú gbogbo àwọn ìsọkúsọ báyìí lọ ẹ̀ẹ́n tá a bá lọ́dọ̀ àwọn bàbá ẹnìkan á sọ pé àwọn bàbá àwọn bàbá ṣìnà bàbá wo ànábì ń bàbá wọn àbí màláíkà jìbìrìlù tó àwọn a ti torí irọ́ àtàlọ́ á sọ̀rọ̀ àwọn tó ṣìnà A sọ̀rọ̀ àwọn adẹni tí ó ṣẹ̀sìn á sọ̀rọ̀ àwọn adẹni tí ń fẹ̀sìn ṣeré ọlọ́ọ̀dàkùn wọ́n ṣe tiwa bẹ́ẹ̀. akramakumullah ọlọ́run ní bá wa sọ̀rọ̀ yìí pé gbogbo ẹni tí ń fi kankan sorogún pẹ̀lú ọlọ́run kò lè rẹ́rìí mú wa fún. ọlọ́run ní kò sì sẹ́ni kankan ni ó ṣèṣirò fún ru wọn o tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù olúwa ẹlẹ́dàá ni ó ṣèṣirò fún wọn o ó kù bí tó gbègbà ọlọ́run ọba tí ò sínú pé èèyàn gba lọ́ọ̀yà wájú ẹ̀ ọlọ́run ọba tí ò sínú pé bí lọ́ọ̀yà bá ṣe pọ̀ tó náà ló lè jarí ọlọ́run ọba tó ṣe é pé èèyàn ò lè fipò bọyọ̀ níwájú ẹ̀ ọba tó mọ gbogbo nǹkan tí nǹkan kan pamọ́ sí. innahu la yuflihul kafirun ọlọ́run ní dájúdájú àwọn kèfèrí wọn ò lè ṣoríire o ọlọ́run dákun mọ́ yà wá ń kèfèrí. torí ẹ̀ náà la sọ pé tòhídì tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ńlá ń pè ní tòhídul olóhíyá wal ìbáàdà ká sọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo nípa ká mà ní ọlọ́run tá a gbọ́dọ̀ sí ká máa ṣe ìjọsìn wa fún ọlọ́run ọba nìkan àbí ká pè ní tawhidur rabb bi af'alil ibad ká ṣe ọlọ́run ọba wa lọ́kan ṣoṣo ká ṣe olúwa wa lọ́kan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ìjọsìn táwọn ẹrú ọlọ́run bá ń ṣe bíi sọláàt bíi àdúà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a sì ti mọ̀ ìgbé téèyàn bá sọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo pẹ̀lú iṣẹ́ èèyàn ṣe lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn orúkọ àti ìròyìn tó jẹ́ tiẹ̀ kò sí bí nǹkan yóò ṣe nítumọ̀ téèyàn bá tún ṣe lọ́kan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ìjọsìn téèyàn bá ń ṣe. ìrẹ́ làwọn olùmọ̀ sọ pé gbogbo tòhídì mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo ẹ̀ so mọ́ra wọn ni ọkàn ò lè yà kan ẹni bá sọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo pẹ̀lú sẹ́tọ́ ọlọ́run sọ èmi náà kúkú gbọ́ ọlọ́run mo kúkú gbà pé òun dá wa mo gbọ́ ọlọ́run ọgbà pọ́ùn náà ní pèsè ìjẹ àtìmú fún wa ó sì gbàgbọ́ pọ́ùn ló tóbi jù ókè ọgbà gbọ́ pọ́ùn ní í ṣe gbogbo sẹ́yìn ó sì gbàgbọ́ pọ́ùn ló tóbi jù kí ló dé tó àwọn máa sìn gbogbo onílàkọ òbí ọ lè rí bẹ́ẹ̀ tó sọ wọn àgbà pọ́kúta tó gbé kalẹ̀ òní ń pèsè ìjẹ àtìmú fún ọ ni sọ ọgbà pọ́kúta tó gbé kalẹ̀ ló ṣẹ̀dá rẹ̀ ni sọ ọgbà pọ́kúta tó ń kán sí lójoojúmọ́ òní ọ̀pọ̀ ni ọlọ́ọ̀gbà bẹ́ẹ̀ tó ọgbà kókùtà tó gbé kalẹ̀ ó tóbi ju gbogbo nǹkan lọ ni àbọ̀lọ́run ló tóbi ju gbogbo nǹkan lọ ọlọ́lọ́run ló tóbi ju gbogbo nǹkan lọ èé sí ọ́ ló sọ ọpọlọ rẹ tó wàá sin ọlọ́run yìí. torí ẹ bẹ́ẹ̀ láti máa wí fún gbogbo ẹni tí ó bá ti gba Islam kí ló ṣe ọ́ ọgbà pọ́lọ̀ ló dá ọ ọgbà pọ́lọ̀ ló ní ọ ọgbà pọ́lọ̀ ló mú ọ máa bẹ ìwọ náà máa sọ pé tí ó bá sí tọ́lọ́ ni ọ̀tọ́ ó ti gbé ọ sí tipẹ́ tí ó bá sí tọ́lọ́ ni tọ́tọ́ ó ti fojú rẹ rí àhán wọn náà mọ̀ pọ́lọ̀ ní í ṣe àwọn iṣẹ́ bíi ti ṣe ń dáàbò bọ̀ ìwọ́n sì ń sọ pé gbogbo bó ti lè wù kọ́ta kó tóbi kọ́ káǹkà tó ọlọ́run tóbi jùlọ ọgbà bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá gba gbogbo nǹkan yìí kí ló mú ọmọ wàá sin ọlọ́run yìí ibi tọ́rọ̀ rẹ ti dàrú nù ìwọ tó ọmọ ọlọ́run tó ọmọ pò ní dáàbò bọ̀ ọmọ pò ń lò lè mú ọkọ ọmọ sì má ó sì mọ̀ pò ń lò tóbi ju gbogbo nǹkan lọ tí ọba ajẹ́bẹ̀ ọ̀tọ́ ọba ti gbé ọ sí i kí ló wá dé tó ọ̀ máa sìn ìgbà tó kan ká sẹ̀sìn nǹkan mi ló ń ṣe ibi tọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti dàrú nìyẹn torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa pé kọjá pé lọ́wọ́ bá nìkan là ń sìn ó nìkan là ń pè á sí nǹkan míì yàtọ̀ sí á pè nǹkan míì yàtọ̀ sí á ké gbàjarè lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí á sì jẹ́ni tó gbẹ́kẹ̀lé nǹkan míì yàtọ̀ sí. Si a gbọ́dọ̀ bẹ̀rù nǹkan míì ní ìbẹ̀rù kó lè dáfa burú sí wa yàtọ̀ sí a gbọ́dọ̀ fi ìran kan wa sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí àti ẹ̀ gbọ́dọ̀ ṣẹ̀sìn fún nǹkan kan sẹ́ yàtọ̀ sí Allah a gbọ́dọ̀ sẹ́rì nǹkan kan nínú ìjọsìn wa gbogbo oríṣiríṣi ìjọsìn tó fi dórí ìbúra a gbọ́dọ̀ sẹ́rì rẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ wọ́n máa forí bàbá rẹ̀ búra orí ìyá rẹ̀ ẹ̀ àwọn alálàálẹ̀ yìí ẹ̀ àbí kìnnìkan Ṣàngó àbí oògùn ọmọ àfi búra ìwọ mùsùlùmí la hawla wala quwwata illa billah ọlọ́run ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú súrọ̀tù yunus ayé ẹlẹ́kẹta ó ní iná inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda fi sittati ayyam thumma istawa ala al-arsh mi الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه afala tadhakkarun ọlọ́ọ̀lẹ́dà ó ń dájú olúwa yín ó náà ní Allah ọba tó ṣe pé òun náà ló dá sánmà méjèèje àtìlẹ̀ méjèèje láàrin ijọ́ mẹ́fà péré thumma stawa ala al lẹ́yìn rẹ̀ ló ṣe dọ́gba lókè àga ọlá rẹ̀ yudabbiru al-amra òun náà ní darí gbogbo nǹkan ń darí gbogbo ọ̀rọ̀ ma min shafi'in illa min ba'di idhni ẹnìkan ò sí tó lè ṣìpẹ̀fẹ́ nìkan níwájú ọlọ́run àfi lẹ́yìn tọ́lọ́run bá yọ̀ǹda fún ọlọ́run ò yọ̀ǹda fún ọlọ́run fẹ́ ṣìpẹ̀ ṣìpẹ̀ fún ta ni ọlọ́run kọ́kọ́ yọ̀ǹda fẹ́ni tí ó ṣìpẹ̀ kó tó lè ṣìpẹ̀ ìpẹ́ yóò tún ní ṣeé ṣe ṣáájú kọ́lọ́run tó yọ́nú sẹ́ni tí wọ́n fẹ́ ṣìpẹ̀ fún pòǹgbà kún ṣìpẹ̀ fún. Dhalikumullahu rabbukum eléyìí ni olúwa yín ọba tó ga eléyìí ni olúwa yín ọba tó ga fàbùdù onìkanikẹ́ máa sìn ayé wàhídù onìkanikẹ́ máa sìn afala tadhakkarun èsì tẹ́ ẹ̀ rántí ìpọ́lọ́wọ́n báyìí ló dá yín èsì tẹ́ rántí pọ́ba tó dá yín nìkan òun náà nìkan nínú àyà yìí ọba sọ̀rọ̀ pẹ̀lú tawhidu rububiyya nípa pọ̀ ńlọ ń dá sánmà méjèèje àtìlẹ̀ méjèèje ó tún bá wa sọ ọ̀rọ̀ nípa tawhidu al-asma'i was-sifat inna rabbakumullahu ó sọ orúkọ ara rẹ̀ fún wa pé Allahu ló ń jẹ́ ó tún sọ fún wa nípa ọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ ثم استوى على العرش lẹ́yìn rẹ̀ ló ṣe dọ́gba lókè àgọ́ ọlá rẹ̀ nínú ìròyìn rẹ̀ ni yudabbiru al-amra nínú iṣẹ́ rẹ̀ lélẹ́yìí ipò òun ló ń darí gbogbo nǹkan òun lọ́ba tó ṣe pé yudabbiru al-amra eléyìí ń bẹ nínú tawhidu rububiyya. ma min shafi'in illa min ba'di idhnihi. nínú ìròyìn ọlọ́run nìyẹn tẹ́nìkan ò sí tó lè sì pẹ̀fẹ́ nìkan níwájú ọlọ́run àfi lẹ́yìn ìgbà tọ́lọ́run bá yọ̀ǹda lẹ́yìn tọ́lọ́run wá sọ gbogbo eléyìí wọn á ní fẹ́ àbòdò ẹ máa sìn lọ nìkan tọ̀rí ìdórísì mẹ́tẹ̀ẹ̀ta ló pé sínú àyà yìí torí ẹ̀ ní ìgbà tí àwọn ẹni tí ò nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àwọn ẹni tí máa fẹnu wa rọ́ọ̀fù fẹnu já géètì táwọn fẹ́ wí wọ́n ní ẹ tọ̀hídì gan ẹyọ kan ni tọ̀hídì òpin mẹ́ta ok ẹyọ kan bolo tiri ṣàlàyé àyà tó tiri irú èwo sì lẹyọ kan mú wa nínú alukurani níbi tọ́lọ̀ ń sọ pé tawhid káfílẹ̀ bá a mà ìpórí rẹ̀ pé a rí i pé gbogbo alukurani ọlọ́run ẹlẹ́dàá ó sọ pé tawhid àwọn olùmọ̀ àwọn náà ní látàrí ìmọ̀tọ́lọ̀ fún wa náà náà ti fa gbogbo ẹ̀ yọ tí wọ́n fi wá ṣàlàyé yékéyéké ìbáyọ̀ ẹ̀yọ̀ kan ní nísì sí alukurani rẹ̀ kọ́ yẹ̀ wò ayé ẹlẹ́kẹta nínú súrọ́tù Yunus ayé ẹyọkan yìí lọ́nà ti ṣàlàyé tawhid oríṣi mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n kò lè yé ẹni tí ó bá mọ̀ ẹni tó jẹ́ pé kò mọ̀ kí ó kò lè yé ẹni tó sì mọ̀ kí ó tí ò mọ̀ tawhid kò lè yé torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ọlọ́run kọ́ kẹ́ wọn ọlọ́run ọba ẹlẹ́dàá kó tún bàbá àṣẹ dáadáa fún wọn á rí i pé iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe níbi àti sọ́n tó dínà máa wà wọ́n ṣàlàyé fún wa yéké látara àyà kan oríṣi tọ̀hídì mẹ́tẹ̀ẹ̀ta ó sì hàn nínú ẹ̀ orúkọ tó bá wù ọ ìwọ pé ṣùgbọ́n tọ̀hídì kan ní í ṣe pẹ̀lú pé kó o sọ ọlọ́run lọ́kàn ṣoṣo pẹ̀lú sẹ́tọ́lọ́run bá ń ṣe orúkọ tó bá wù ọ pé àmọ́ gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ tọ̀hídì kan sì ní í ṣe pẹ̀lú pé gbogbo orúkọ tọ́lọ́run ló ń jẹ́ àtàwọn ìròyìn tó fi ròyìn ara rẹ̀ àbánábì fi pe ọlọ́run lórúkọ àbó fi ròyìn ọlọ́run níròyìn ọgbọ́dọ̀ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fọlọ́ ntòsí ní kì í ṣe tòun ọ fi ròyìn wọ pẹlú bá wù ọ oríṣi kẹta oní ẹsìn lọ ló nìkan alùsùnà àwọn wá ní tòhídì tó ní í ṣe pẹ̀lú sẹtọlọǹsì a pè ní tòhídì rúbúbíyà tòhídì ká lólúwa olúwa ń ṣiṣẹ́ wọ́n ní tawhidi tó ní í ṣe pẹ̀lú àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ àwa pè ní tawhidul asma'i was sifat ká ṣe lọ́kan ká sọ ọlọ́run wa lọ́kan pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ kò sí bàbá ńlá kú ẹni tó lè bọ́lọ̀ ń jó kọ kò sí ẹni náà tó lè bọ́lọ̀ wọn bàjẹ́ ròyìn. so eléyìí ẹlẹ́kẹta eléyìí tó ní í ṣe pẹ̀lú ká sin lọ́n lò nìkan ahlu sunna wọ́n ní òní àpè ní tawhidul uluhiyya tawhidul ibada ká sọ ọlọ́run lọ́kan ṣoṣo nínú jíjọ́ ọlọ́run ẹni tá a gbọ́dọ̀ sìn lónìí kan ìwọ pé lóko tó bá wọ̀ àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta yóò bá pé sí ọlá ọ̀n tanra rẹ̀ dànù nítorí pé alukurani ti ṣàlàyé rẹ̀ níta ń pè ní mà ni pé ìgbà tí alukurani ń ṣàlàyé tí sunna ń ṣàlàyé àwọn ẹni tó lọ ń jogún mà fún àwọn wàá jókòó wọ́n gbàgbọ́ yìí nǹkan tó lọ́wọ́ bá ń sọ yẹn wọ́n wàá kọ àkọsílẹ̀ tí wọ́n gbọ́ yé nú alukurani yẹn lójú ọ̀nà bí ó ti ṣe yí àwọn èèyàn tọ́lọ̀ ń falùkùránì yìí bá sọ̀rọ̀ tí ń fi súnà yìí bá sọ̀rọ̀ lójú ọ̀nà bí ó ti ṣe tètè yé wọn tí wọ́n fi mọ̀ pé ntọ́lọ̀ ń sọ ni ntànàbí ń sọ ni tí wọ́n sì fi dìímú tí wọ́n fi máa lò níta ń pè ní mànù. torí de eléyìí báyìí kì í kàn ṣe pé kákan máa túmọ̀ nǹkan bóyá láti lárúbáwá sí yorùbá bóyá láti lárúbáwá sí haúsá bóyá láti lárúbáwá sí english eléyìí nǹkan ni wọ́n ń pè ní mà it is just translation ọ̀n túmọ̀ nǹkan nu kò túmọ̀ sí pé o ti gbọ́ yìí torí wáyé pé àmọ̀ túmọ̀ nǹkan bá ní mà gbogbo lárúbáwá ló lù mọ́ náà nítorí pé dèwọ̀n ni wọ́n fi ń bá wọn sọ̀rọ̀ àìmọye olódo tó kúnlẹ̀ lárúbáwá. torí di eléyìí eléyìí jẹ́ báwọn ẹ̀yin náà akramakumullah kásì ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn yìí ó pàtàkì ẹnikẹ́ni tó bá ti jẹ́ pọ́lọ́run ọba nìkan ní sìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ wípé yóò tún gbàgbọ́ pé a ọlọ́run tí mò ń sìn òun náà lọ́ba tó ṣe wípé òun ló dá mi òun náà lọ́ba tí ń pèsè fún mi òun lọ́ba tó ní mi òun lolúwa fún gbogbo nǹkan gbogbo ẹni tí bá ti ń sin náà lọ nìkan ó gbọ́dọ̀ mà bẹ́ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ń sọ nínú suratu Maryam ááyà karùndínláàdọ́rin òní rabbus samawati wal ardi واصطبر لعبادته هل تعلم له سميا olúwa gbogbo sámà méjèèje àti ilẹ̀ méjèèje ni òun náà lolúwa gbogbo gbogbo sámà àti ilẹ̀ fàbódò fàbódò fàbódò òun wastabir li'ibadatihi kó o sì ṣe sùúrù gidigidigidi nínú jíjọ́sìn fún nítorí pé tí ọ̀fẹ́ lé ọkọ nídìí ìjọsìn fọlọ́ ọ̀pọ̀ àwọn nǹkan tí fẹ́ èèyàn kúrò nídìí yóò sì máa torí tiwọn kò ṣé wọ́n mọ ẹnìkan bí ọmọ nǹkan kan bí tó lè àfiwé àfijọ ẹgbẹ̀rún afọlọ́nbí kò sí kò sí nǹkan náà tó kí wọn ló dé tó àmọ́ sí nǹkan mí yàtọ̀ sí. torí ìdè eléyìí báyìí ká sì mọ ọlọ́run ọba ká mọ̀ lọ́kàn ṣoṣo nínú sẹ́tíǹsì ká ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú sẹ́tíǹsì ká ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn àròyìn rẹ̀ eléyìí ó ti máa ń gbilẹ̀ sínú ẹ̀mí gbogbo ẹ̀dá nítorí pé gbogbo ẹ̀dá náà ní máa ń ma nǹkan tó ń sìn pẹ̀lú orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ àtàwọn ẹsẹ̀ rẹ̀ ṣáájú kó tó sìn ẹni tí ń bọgi tí ń pẹ̀ ẹ rí i pé lọ́dọ̀ bàbá rẹ̀ ni bàbá gbà lọ́dọ̀ bàbá ńlá bàbá ńlá ń ṣàlàyé báwa náà ṣe gbà lọ́dọ̀ àwọn bàbá wa nù òní sì máa ṣe nǹkan báyìí ní máa ṣe nǹkan báyìí ní máa ṣe nǹkan báyìí wọ́n lè pé òní mójú rọ̀ òní mú kí ọ̀dà ọ̀dà òun náà ní máa pé kéré oko kọ́dà òní sì tún máa mú kéré oko kọ́ bàjẹ́ ńgbà míì ìdí nu táwọn bàbá àwọn tí wọ́n fi ń sìn wọ́n so wọ́n ti ròyìn rẹ̀ wọ́n fún lóko wọ́n sọ ní ti ń ṣe ìgbà tí àwọn bàbá ń ròyìn fọ́mọ wọn ọmọ náà ròyìn fọ́mọ tiẹ̀ ìròyìn wọn máa gbé ká àtorúkọ nǹkan tí nǹkan yẹn ń jẹ́ iná ẹlẹ́fì rí i pé wọ́n gan sídìí rẹ̀ ó pẹ́ ní tí ó lé wọn kó ń bẹ̀ nítorí níta ti gbọ́n kò ní í ṣe parẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lẹni tí máa ń sin lọ òun náà gbọ́dọ̀ mọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ tọ́lọ̀ ń jẹ́ ikú Ọlọ́run tá a ní kọ́ máa sìn ó ní Allah ó ní Ar-Rahman ó ní Ar-Rahim ó ní As-Salam Oni ní almu'min ó ní almuhaimin gbogbo orúkọ kọ̀ọ̀kan yìí àtàwọn orúkọ rẹ̀ yòókù ló ní tùmà títùmà rẹ̀ sì ń lápá torí pé ọlọ́wọ́ bá kì í jó kọ gbanduku tí ò ní tùmà yàtọ̀ sí àwọn èèyàn wọ́n lè wọ́n lè pè ọ́ ní wọ́n lè pè ọ́ ní owó labí owó labí ó sì jẹ́ pé ìyà ló ń jẹ owó wa owó tó bá pé owó labá bí ni ò ní táwọn náà tó bá pé wòlá bá bí ni ò ní jẹ́ni tó ṣe pé yóò máa fọwọ́ họra nígbà tọrọ ń bùkátà kọkọ ọba kòkó mọ́wó jáde ṣùgbọ́n nígbà tí wọ́n sọ lówó la bí yùn irú dáadáa ni irú dáadáa pé kó jẹ́ni tó ṣe pé yóò rí ṣe kó jẹ́ni tó ṣe pé yóò dáa fún kó jẹ́ni tó ṣe pé nǹkan ò rú gọ́gọ́ lọ́wọ́ rẹ̀ so ṣùgbọ́n kì í ṣe dandan kókó rọ̀ ṣùgbọ́n gbogbo orúkọ ọlọ́ni alkhalik ńladẹ́dà ẹ̀dá wo wá lọ́wọ́ à ń bẹ tí èsì pọ́lọ̀ ńlọ́dà arọ́síkù lórúkọ ọlọ́run arọ́nilọ́rọ̀ ta lẹni náà tí nǹkan kan bẹ lọ́dọ̀ rẹ̀ ní nǹkan àní ní ọrọ̀ tí èsì pọ́lọ̀ ló fún ọ ìwọ náwó rẹ sókè kọ́ sọ pé nǹkan báyìí ọlọ́run kọ́ ló fún mi káwọ̀ wá bẹ lọ́n pé ọ̀dà ìwọ ọlọ́run àwa mọ̀ pé wọ́n ló fún un ó sì ti pé wọ́n kọ́ ló fún un ọlọ́run mú nǹkan kú ní kíákíá so ọlọ́run ọba lọ́ba tí máa mú ní sẹ̀mí tá lẹni tí ń bẹ láyé tó ṣe pé oògùn òfò tó ń dìkà ni ò tí ì di okú ọlọ́run ọba lọ́ba tí pààyàn táwọn alẹ́ni náà tó ṣe pé èèyàn lọ pa ọ́ tí ọ̀jẹ́ pọ́jọ́ kú rẹ ló pé wọn á lọ gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ ọlọ́jọ́ ò lọ gbà lọ níbo lọ́lọ́jọ́ gbọ́jọ́ sí tí wọ́n fi sí gbé ọjọ́ tí kálukú òkú náà ló kú torí di eléyìí báyìí àwọn sẹ́tọ̀ lọ́wọ́ bá ń ṣe àwọn orúkọ rẹ̀ ìtumọ̀ wọn ọ̀hàn gbangba gbangba ń sì ń sẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe fi ròyìn ara rẹ̀ torí de eléyìí báyìí ẹ rí i pé gbogbo àwọn èèyàn pẹ̀lú tí wọ́n ń ṣe oníkálukú ti mọ orúkọ tó ń sìn ó sì mọ ìròyìn tó ń sìn ó sì mọ irú sẹ́tì tó ń sìn tó lè ṣe ni wọ́n fi ń sìn wá ọlọ́run ọba lọ́gọ́ òdodo tá a gbọ́dọ̀ sìn èèyàn ò lè jáde tí ń sin lọ́run kọ́mọ̀mọ́ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ àtàwọn ẹsẹ̀ rẹ̀ ṣáájú kó di pé torí ẹ ọlọ́run ọba lọ́ba tó ga ọba tó pé ọba tó gbangban alágbára tágbára rẹ̀ ju gbogbo agbára lọ ọba oníkẹ́ tí ìkẹ́ ju gbogbo kẹ́ lọ ọba onídáadáa tí ẹnìkan ò sì ti ń ṣe dáadáa tí dáadáa rẹ̀ ṣe fìwé tọ́lọ̀. ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدرك الأبصار wa huwa al-latiful khabir eléyìí ni olúwa ẹlẹ́dàá yìí kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún lódodo yàtọ̀ sí òun ló ṣẹ̀dá gbogbo nǹkan fa'buduhu ó nìkan ní kẹ́ẹ̀ máa sìn wa huwa ala kulli shay'in wakil òun náà lọ́ba tó ṣe yí pé ó ní agbára lórí gbogbo nǹkan òun ló gbé gbogbo nǹkan ró ojú kan ò sí tó lè wu ọlọ́run ọba tó lè rọ́lọ́run eléyìí wá nínú suratul an'am àyà kejìlélọ́gọ́rùn-ún sí ẹ̀kẹtàlélọ́gọ́rùn. lè jẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa tí Ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀ kan a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah wasalaamualeykum wa rahmatulah